bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah atúndà ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó fi ìṣọ̀rọ̀ sọ wa láti àná tó fi di òru ti òní abẹ́lẹ́wọ̀n ọba tààlà iṣẹ́ wa tá à ń ṣe níjọsìn fọ́lọ́run Ọlọ́run mọ̀ṣẹ́ nìtẹ́wọ́gbà wájú ó wúlò fún wa fi sínú òfin iṣẹ́ rí ẹnì kọ̀ọ̀kan wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allah biqalbin salim orò ní lágbára ọlọ́run bá ẹ̀kọ́ tá à ń bá bọ̀ láti jẹta ibẹ̀ náà láti fi máa tẹ̀ sí iwájú ṣùgbọ́n ká tó lọ síbi ẹlẹ́yìn akẹ́kọ̀ọ́ wa kan ọmọ fẹ́ wí gbólóhùn kan ẹ̀jẹ̀ agbọ̀n tó fẹ́ wí. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbin nas qul ayyuha rasul a'udhu wa atasimu bi rabbin nas alqadir wahdahu ala raddi sharril مالك الناس مالك الناس المتصرف في كل شؤونهم الغني عنه إله الناس إله الناس الذي لا معبود بحق سواه من شر الوسواس الخناس من عذى الشيطان الذي يوسوس عند الغفلة ويختفي عند ذكر الله الذي يوسوس في صدور الناس الذي يبش الشر والشكوك في صدور الناس من الجنة والناس من شياطين الجن والإنس abẹ́lẹ́ ah, ọba tààlà kọ́lọ́njẹ́ kí ayọ́kọ́ náà kó ní alibarika ahmed abdulrahman akanbi bó ṣe ń wá sílé kí bẹ́ẹ̀ náà ń wá sí ilé ìwé àwọn mẹ́rin kọ̀ọ̀kan wọn náà kọ́lọ́njẹ́ kí wọ́n ṣorí rẹ̀ kọ́lọ́njẹ́ kí wọ́n ní alibarika. ẹgbẹ́ mo ti sọ síwájú ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lánàá àtijẹ́ta ẹ jẹ́ ká wọ ọkàn rẹ̀ ká wà múlẹ̀ ìyẹn ní òru ti òní. ìmọ̀ níbi ìta náà alihakul kọ́mísù ìyẹn ìwọ̀ tàbí ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tá a pè ní iṣẹ́ abẹ́wò mùsùlùmí tára rẹ̀ ọ̀yá. lára àwọn ẹ̀kọ́ èyí tó tún rọ̀ mọ́ ni pé ọmọ dáàpọ̀ ẹ̀ ń tọ̀ lọ ṣe àbẹ̀wò rẹ̀ ṣe àdúrà fún un fún kó lè bá a tètè ní àlàáfíà tó péye láìpẹ́ ọjọ́ nínú àwọn hadith ètò wa sanabi fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa arú àdúà ètò ẹ̀ka ṣe fẹ́ ń tara rẹ̀ ọ̀yá ìkíní omi àdúà Allahumma rabban nas adhibil ba'sa washfi anta shafi la shifaa illa shifauka shifaan la yughadiru saqama ẹjọ́ ń wí lẹ́ẹ̀kan sí i Allahumma rabban nas. اذهب البعث واشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما àdìsí yìí a rí nínú Bukhari bákan náà a rí nínú Sahihu Muslim níta ń sọ níbẹ̀ ni wípé ìrẹ́lọ́wọ́n ọba ọlọ́ba tó dá gbogbo ohun tí ń jẹ́ èèyàn àti gbogbo ẹ̀dá yòókù pátápátá aburú tí ń bẹ lára ọmọ ìyá wa yìí ọlọ́run bá ní mú kúrò wáṣì ọlọ́run bá ní ṣe ìwòsàn tó péye fún un à ń tà ṣááfi ẹlọ́ba tí máa ń wo ẹ̀dá sàn kódà bí ó lo oògùn láàṣìfà ìlà ṣìfà òkà kò sí ìwòsàn níbi kankan o àyàfi ìwòsàn èrè ọlọ́run nìkan wá bá ní ṣe ìwòsàn fún arákùnrin àbí arábìnrin wa ní ìwòsàn tó ṣe pé kò ní ṣẹ́kù àrùn kankan mọ́ lára ẹni tí à ń ṣe àdó ọ̀hún fún. àìsàn lè sọ pé bísímìlà bísímìlà bísímìlà àwílẹ̀ mẹ́ta báwọn àdúrà tí ń bọ̀ yìí á wà á ṣe pé asàlùlọ́hà làǹdínà rọ́bà làǹṣẹ̀ làǹdín àyè ṣíyàká asàlùlọ́hà làǹdín rọ́bà làǹṣẹ̀ làǹdín àyè àdúrà á ṣe pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ẹ̀ńtàlá rẹ̀ yá ọlọ́run fún ní àlàáfíà. ẹni tó lára ojúṣe mùsùlùmí tọmọ ya rẹ̀ tó jẹ́ mùsùlùmí lára ẹni lẹ́yìn náà ńlọ́wà ó bá sì mí lẹ́yìn ṣe bó ṣe sọ́dọ̀ tẹ̀lé fàtà ńlọ bá lè kà káfẹ́ ń tara rẹ̀ ọ̀yá pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run bá mi fún ní àlàáfíà ara ó tún dáa pọ̀ lára ẹ̀kọ́ ẹ̀rẹ́ tó bá fẹ́ lọ ṣe àbẹ̀wò ẹni tí ara rẹ̀ ọ̀yá ṣe àkíyèsí àwọn àkókò tó bá mu níbàámu sí ìmọ̀ràn àwọn dókítà pé ẹni yìí o àfẹ́kẹ́nì kankan kó wá sí àbẹ̀wò rẹ̀ àfi láwọn àkókò báyìí àkókò náà ò ní kọ́ lọ. lọ́ba ní kí ẹ má bàa sọ̀rọ̀ má bàa sọ̀rọ̀ káwọn ra fílẹ̀ bó ṣe wà. àbákan náà kódà pọ̀ kéèyàn pẹ́ jù lọ́bẹ̀ ń ti ara rẹ̀ yá látàrí kí ó lè bùkátà sí oorun. gẹ́gẹ́ bí àkíyèsí ni pé béèyàn bá sáà rẹ̀ láti bí oorun ibẹ̀ ní ti máa wá. bálàáfíà bá tún bọ̀ náà oorun ibi ọrùn náà lọ́lọ́run ti máa ń wá fi tára rẹ̀ yá lọ́rùn yọ láǹfààní láti sùn fi ara lélẹ̀. nínú àwọn ẹ̀kọ́ bákan náà tó ní wípé ẹ ń tọ́ lọ ṣe àbẹ̀wò rẹ̀ lẹ́yìn tó ti ṣe àdúrà fún tán kò sí ní tó burú rúkìá ṣẹlẹ̀ ń yà èèyàn lè ṣe fún un. pa àgbọ̀dọ̀ ó ń láti jìnnà sí o torí pé máa ja'ala Allahu shifaa ummati fima harrama alayhim ntọ́lọ́wọ́n bá mi ṣe léèwọ̀ fáwọn àjọ mi ìwòsàn wọn ọlọ́wọ́n bò fi síbẹ̀ o yẹn ni pé oògùn tí wọ́n wá gbé fún ọ ọ jẹ́ èyí tí wọ́n fọtí tí wọ́n fi pò àdìkan náà nǹkan tọ́lọ́wọ́n bá tó ṣe ní èèwọ̀ jìnnà sí o má bà wọn lò ó yàtọ̀ sílẹ̀ yẹn ni pé ẹlòmíì yóò lóun ò ní lóògùn bọ́ọ̀lù bá fẹ́ fún lálàáfíà yóò fún lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ lóògùn gbọ́n tó jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ tadawaw ibadallah ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tó sìn ọlọ́run ẹ máa lo oògùn sí àmódi àbá rẹ̀ tó bá ṣe yín torí pé ọlọ́run ọba kọ̀ dá àrùn kan rí àfi kó ti da ntí ọmọ jẹ́ ìwòsàn kó ti da tì í lẹ́gbẹ̀ẹ́ ẹni tó mọ̀ ọ́ mọ̀ ẹni tí ò sì mọ̀ ọ̀ ẹni pé gbìyànjú kó o lo oògùn ìmọ̀ tó kàn ra ṣára fún ni pé oògùn tó bá ti le tako ṣẹ̀ríà Islam má bàa wọn lò ó abẹ́lẹ́ wọn bá sọ lánàá ìwòsàn ọ̀la ó gbà wọn tára wọn ọ̀dà pátá ẹni tí mẹ́lẹ́ ni ẹni tí mẹ́lẹ́ ìwòsàn ọlọ́ba nìkan ní àlàáfíà ara. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ojúṣe wa láàrin ra wa síra wa ìtìbáwọn lè jànáza ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí tó bá gbọ́ pé ó jáde láyé ọlọ́run ọba ọba tọ́lẹ̀ mí tọba gbọ́ pé ọgbà ya gbìyànjú kọ́ lọ bá àwọn ẹbí rẹ̀ kọ́ lọ bá wọn dárò kọ́ lọ sí tánzíà pẹ̀lú wọn látàrí pé bá a ṣe ń wá sílé ayé yìí ká tó délé ayé ńlá kọ́ọ̀lẹ̀ ti wà pé àkókò báyìí báyìí báyìí báyìí ńlẹ̀ nìkọ̀ọ̀kan oníyọ̀mọ̀ jáde láyé ẹ̀ ń bá ti á jáde láyé àlòkè àmà àtìtò nítọ̀hún ó ti tónú o ó ti kú ní abala ìṣẹ̀mí ìtayé ó ti di ìṣẹ̀mí ti ọ̀run láti di sàárè ó ní àátìmọ̀dé tí a lè fi lálùkì àmà yálà inú àlùjánnà ni kọ́lọ̀n kó ṣe wá àbínú ilé iná ẹni pé ẹjẹ́ á gbìyànjú àsìkò bàtà ń sẹ̀ ní lọ́wọ́ kárípa lò ó lórí pa àfi ṣe ti ọlọ́run lábala bíi náà bákan náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí látàrí ìmánì tí ò tó nǹkan ẹni tó fò sánlẹ̀ tó kú wọ́n ní a ah, wọ́n fi pa ni a ah, lágbájá báyìí ni ẹni tásìkò rẹ̀ ọ̀gbà tí ìtò kò sẹ́ni kankan tó lè mú lọ èyí pé lára ń tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí òǹdẹ̀lẹ́yìn Allahu yatawaffal anfusa hina mawtiha lọ́lọ́run wí nígbà tẹ́mi bá jáde láyé ọlọ́run ló gbẹ̀mí rẹ̀ lásìkò ìgbà tó kù ẹni tásìkò rẹ̀ ọ̀gbà tí ìtò kò lè lọ ẹnìkan kẹyẹ fọjọ́ lọ́jọ́ lọ ìgbàgbọ́ yìí ó máa bẹ pẹ̀lú àtàjẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ó kú ìgbà tí ń sàárẹ̀ ó ní sàárà àti ọ ó tún jáde láyé náà ó ní ẹ̀dá sọ pé ó sì ẹ̀gbọ́dọ̀ kí ẹni tó kù bá kú fún ṣètò ìdúpọ̀ ọ̀fẹ́ kú yìí náà níjẹ́ ò lọ wà á ní kú o níjẹ́ ò lọ òní jáde láyé ànábì ń pọ́ láṣẹ kó o ṣe nǹkan àwọn kan wọ́n lè rántí ọ pé kọ̀ má ṣe ìpè ọlọ́run lọ fẹ́ jẹ́ ni àbí ìtẹ̀dá ẹ̀já bẹ̀rẹ̀ lọ́wọ́n bá àti pé ìmáa kọ́lẹ́tọ̀ fẹ́ni tó jẹ́ mùsùlùmí gbọ́n tí òjíṣẹ́ lọ́wọ́ bá tó sọ ó ní mọ̀ní àtà àrọ́fàn fàfọ̀dáfọ̀ bìmọ̀ yakul fàkọ̀dé káfàrọ̀ bìmọ̀ unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ẹ̀ ń bá lọ sọ́dọ̀ àwòràwò ẹ̀ ń bá lọ sọ́dọ̀ aláwo ẹ̀ ń bá lọ sọ́dọ̀ adífá ẹ̀ ń bá lọ sọ́dọ̀ àáfàá tí ń tẹ́yánrìn tí wọ́n á sọ̀rọ̀ kan fún tó wá gbàgbọ́ lódodo ìtọ́lọ́wọ́n bá sọ̀ kalẹ̀ fún àlejò ọ̀nà sẹ́nà ní àlùkùránì alápọ̀lé onítọ̀hún kò gbàgbọ́ ó ti pọ̀rọ̀ náà bá ó ti pè é nírọ́ nù èyí tó tọmọ yàrá tó jẹ́ mùsùlùmí tó bá jáde láyé lára àwọn hukuk ara àwọn àlàákí tó pọn dandan tá a gbọdọ̀ má ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí méjì ń bẹ ṣàǹkóṣàǹkó èkíní àsọláàmù àlẹ́ yìí ìgbọ́n bá fẹ́ kírun sí la gbìyànjú kọ̀ wá ń bẹ̀ ẹ̀dìjọ́ kírun sí lára ìgbọ́n bá fẹ́ ṣe jáfẹ́ gbé lọ sí tẹ́ ìtẹ́ là mùsùlùmí sí a kì í sin síwájú ilé bákan náà kì í ṣe mùsùlùmí sẹ́yìn ìkùlé látàrí àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n máa tilẹ̀ jáde àtàwọn nǹkan oríṣiríṣi tí wọ́n hàn náà èkíní mùsùlùmí tá a sin sínú ilé ẹ̀kúlé ni iwájú ilé ni etí balẹ̀ ń jẹ́ kò ní ṣe é kírun náà kò ní ṣe ń ṣe náfìlà náà a kì í ṣe mùsùlùmí sínú ilé yàtọ̀ sílẹ̀ yìí ni pé òkúta ẹ̀sìn síwájú ilé àbí sẹ́yìn ìkùlé àwọn yóò máa jókòó lórí sàárè wọ́n máa gbẹ́rù lórí sàárè tó jìṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam tó sì sọ pé kéèyàn jókòó sórí ògùn náà kó jóni lásọ kó jóni lára ó pé èèyàn ó lóore fún èèyàn ju kéèyàn wá jókòó sórí sàárè lọ ẹ̀dàkọ̀já bẹ̀rẹ̀ lọ́wọ́n bá ìjà tẹ̀lé ìlànà òjíṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam ẹ̀ ń bá wà ń bẹ̀ tí wọ́n fi kírun sí la wọ́n lè jọ kírun ẹ̀ ń bá wà ń bẹ̀ wọ́n jọ lọ sí tẹ́ wọ́n jọ lọ sí òkú sí tẹ́ ẹ̀jẹ̀ á gbọ́ ẹ̀san tó tóbi tí ó máa bẹ fún onítọ̀hún níbàámu sí hadith èké á gbà wá látọ̀dọ̀ jíjẹ ọlọ́run anábì kan pẹ̀ pé man shahida al-janazata falahu khayratun wa man shahidaha hatta tudfana falahu khayratan qila wa mal khayratan qala مثل الجبلين العظيمين ìtumọ̀ man shahida al-janazata ẹ̀ ń bá wà ń bẹ̀ lásìkò gbà wọ́n ń kírun tó kù lára fọláwò kìrọ́ọ̀t láàdá tó ṣe déédéé kìrọ́ọ̀tù kan yọmọ ìfẹ́ nítàn wọ́n máa ń ṣe yídà ẹ̀ńbà tó wá wà ńlẹ̀ hátà tó di panà tí wọ́n fi sin òkun fọláwò kìrọ́ọ̀tàn kìrọ́ọ̀tù méjì níbẹ̀ onítàn àwọn sàbí wá béèrè pé wàmálì kìrọ́ọ̀tàn èwo ni kìrọ́ọ̀tàn méjì tó sọ ìlú òjíṣẹ́ lọ́hùn kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ ànábì wá dáhùn lóhùn pé kìrọ́ọ̀tù méjèèjì mítìlọ́lì bí òkè méjì tó tóbi ìnípínládá tó tóbi tó ṣe gbàǹgbà bí òkè méjì oní ọmọ ọbẹ fún ẹni tó kírun sókò la bákan náà tó tún ṣe sùúrù tí a jọlọ sí tẹ tí a lọ sìn sí ibẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àlékún àgbọ́yé ọlọ́mọdébí ẹ̀fọ́ wa ta jẹ́ mùsùlùmí májè sáárá àgbẹ̀ olókùn májè òsì ọmọ yé tójú bọlé káàkiri náà ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa bí yóò ṣe máa lóòrùn tòní ọ̀nù pẹ̀lú ògbọ́lọ́n tó bá tóbi ní òru ọ̀la ẹ̀jẹ̀ á tún pàdé àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí mahad ibn taymiya al-islami àti ilé ẹ̀kọ́ ibn taymiya model college abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala àwọn akẹ́kọ̀ọ́ náà ọlọ́mọdé kí wọ́n ní àlùbáríkà o àwọn òbí tí wọ́n rán àwọn ọmọ nílé kéwà àti ilé ìwé náà abẹ́lẹ́ wọn ta'ala ìgbòho àrísìkì ọlọ́mọba ní ṣe fún wọn wájú kí wọ́n jèrè àwọn ọmọ náà àtùgbà tí wọ́n bá jèrè wọn má sì kú má sì gbẹ̀mí òbí lẹ́yìn ìgbà tó mọ́ náà ọlá ìpèníjì ọlọ́run ọ̀lẹ́lẹ́yìn ìlọ́lọ́ fún ìbéèrè kan àbó mi ẹ pè sórí zero eight zero five three four five eight one seven two ọmọ ìyá yín nílẹ̀ islam abdulrahman ọ̀làlẹ́.